náà sì ni ọba tí ó máa bẹ lọ láíláí lópin ìgbà tí a ò ní bẹ mọ́ abẹ́ arọ kí ó sọ ọ̀pọ̀lọpọ̀ ọlá àti ọlá àti ìgẹ̀ fún aṣíwájú ẹ̀dá Ànábì wa Muhammad àti gbogbo àwọn ará alẹ́ rẹ̀ àti mùsùlùmí títí di ọjọ́ ọ̀gbẹ́ni di alùkìyàmù èyí tí a ó fi bá ara wa sọ̀rọ̀ ní òní ní ṣókí ṣókí ṣókí òun náà ni nípa ikhlas ìtumọ̀ rẹ̀ ní pé ní gbogbo ń tá àbáwò ṣe káṣe ń torí tọ́lọ́run ọba nìkan kí a fọ ẹ̀mí wa mọ́ kó má kanga kanga gbogbo ń tá àwò ṣe kó jẹ́ ń torí tọ́lọ́run ọba nìkan eléyìí nìkan ló lè fà kálà nílé ayé ń bì bákan náà ká tún wà nínú ọgbà àlùjánnà lọ́jọ́ gbé ìlànà òkèèyàn àwọn ẹ̀rí pọ̀ tó wáyé nípa ìkíláàsì nínú Al-Qur'ani mímọ́ Ọlọ́run ní àyàfi àyàfi kẹsìn ọlọ́run ọba wọ́n máa umiru illa liya'budullah àpáyín láṣẹ àyàfi nìkan kẹsìn ọlọ́run ọba ìntàn wa ń fẹ́ májẹ̀mọ́ ìtọ́jẹ́ májẹ̀mọ́ tá a fi gbàṣẹ yín mukhlisin ìfọ̀mọ́ gbáàyà pé nítorí tọ́lọ́ nìkan wọ́n fi sẹ́yìn ìrún bẹ́ẹ̀ bẹ́ẹ̀ káyọ̀ sàkà ń bẹ́ẹ̀ nù rẹ̀ ìfọ̀mọ́ ọlọ́run ọba salatu fojì sallá muhammad sisi gbogbo eléyìí iṣẹ́ tí ó fa ńlá ara tá a bá ṣe ń torí tọ́lọ́wọ́n ọba eléyìí ló fà táwọn àdísì fi wáyé láìmọye ìpè ní ọlọ́wọ́n ọba kì í wo ara wa ìpè ní ọdúdú ni o ọkùpa ni o ọfunfun ni o ọ̀gá ọ̀sánra ọ̀kéré olówó olówó onímọ̀ onímọ̀ ọlọ́yìn ìwọlẹ́yìn ntọ́lọ́hún wo igbá àyà ilé ìfà tí mo fi ké àdísì kan tó gùn nípa mohan àti mohaz tí bàbá rẹ̀ gbówó lọ mọ́sálásí torí káwọn èèyàn bàbá ọmọ ẹni tó gbówó náà wá ọmọ rẹ̀ ó kà wọ mọ́sálásí ó sì rówó ó sì gbé ó sì mú lọ fún bàbá rẹ̀ pé ó ta àmọ̀lí ni ah, ó lẹ́mìí mo gbé lọ kì í ṣe wọ mò ń fẹ́ kọ́ gbówó yìí wọn bá lọ dòjì sálá muhammad sálám ó ní wọ àníyàn tó da tó dáa tẹ́mi rẹ̀ dáa tó ọ̀fẹ́ kẹ́nìkankan ó mọ̀ ìpè níwọ̀ lọ gbówó wá ó ti gbaládà rẹ̀ wọ́tọ̀ sì owo owó títí ẹni má gbówó rẹ lọ ẹ wà ní ẹ̀tọ́ dáa ń tún dá sìkìtì ẹ̀ gbé lọ ọ̀tá ń tún dá padà wá nulẹ̀ ọlọ́ni ẹran tẹ́ gbogbo ń tẹ́ ń ṣe ọlọ́ni ẹran ọlọ́run ọba kò ní kò ní kò ní nǹkan ẹ̀jẹ̀ lẹ́yìn náà lọ́la ha ọlọ́run ò fẹ́ jẹ̀ náà kò sì fẹ́ràn náà kí lọ́lọ́run fẹ́ jẹ̀ sí kí ló fẹ́ràn ọlọ́run igbá àyà yín igbá àyà yín sí láwọn nítorí náà ẹja ṣe pẹ̀lẹ́ nípa ká tún àníyàn wá sí gbogbo níta bá ṣe nítorí ẹja ṣe nítorí tọ́lọ́n kó kún kó kó kó dára kó a ń bẹ ọlọ́run ọba tí ọlá rẹ̀ga kó mọ́ ṣàìṣe àlékún ìmọ̀ọ́nì ẹnìkọ̀ọ̀kan wa kó mọ́ ṣàìṣe gbogbo iṣẹ́ wa ní iṣẹ́ chance nítorí títẹ àmì we give